ó nídìí tí anábùa muhammad sallallahu alayhi wa sallam tá nábì fi fẹ́ kọ̀ọ̀kan nínú àwọn tá nábì fẹ́ ẹni ó ju anábì wa muhammad sallallahu alayhi wa sallam lọ lọ́jọ́ orí ìbẹ̀ nínú àwọn ìyàwó anábì sábà pàbí ọ̀rẹ́ wà ní ọmọ èké lọ́jẹ́ yìí ẹ̀ǹtí ti ń bẹ láàrin wa àtànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ń àwọn ìyàwó rẹ̀ tó ju ànábì lọ fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sallallahu alaihi wasallam nípa báyìí eléyìí ni kí mùsùlùmí ọmọ bẹ́nìkan bá fẹ́ máa fẹnu sọ̀sọ́kúsọ nípa anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí anábì wà lórí àìsàn ọlọ́jọ́ apá kan náà àwọn ìyàwó anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam Aisha radiyallahu anha ó padà dákọ̀ àwọn ìyàwó anábì náà àwọn ni ummu salamata radiyallahu anha wa ummu habiba bintu abi sufyan radiyallahu anhuma àwọn méjèèjì yìí atata ardal habasha gẹ́gẹ́ bá a ti wí pé anagba muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn obìnrin wọ̀nyí gbígbà táwọn bàbá wa ń wí nísìnyí pé máa fi wọ́n sin lọ́hùn òun là nábì fífi ọ̀pọ̀lọpọ̀ wọn àti ummu salama ni àti ummu habiba ni wọ́n ní ọkọ tiwọn tẹ́lẹ̀ nígbà tó di pé àwọn ọkọ gbà táwọn nígbà tí àwọn ọkọ àwọn méjèèjì ń bẹ láyé radiyallahu anhum ajma'in ohun tá a máa gbọ́ pé ńgbà táwọn kèfèrí fara ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní maka àtàwọn sọ̀hábẹ́ ọlọ́run yọ̀ǹda fún wọn pé ẹ sá lọ bìkan kẹ ẹ fi lọ́ọ́ nísìnyí díẹ̀ títí tàṣí ọlọ́run ó fi dé pé kẹ ẹ bá wọn tó bá bá yín jà ẹ bá wọn náà jà àmọ́ ẹ má ti jà nísìnyí ẹ sá ni eléyìí ló fa alihijratu ila alhabasha alihijratu ila alhabasha òun làwọn sọ̀hábẹ́ fi kọ́ gbéra lọ lútà ní habasha habasha yìí ni ó dibi tá à ń pè ní ethiopia lónìí nílùú áfíríkà nílẹ̀ áfíríkà ń bí iná lọ́wọ́ lára àwọn sọ̀hábẹ́ àǹdàgbà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jóbìnrin tí wọ́n tẹ̀ láwọn ọkọ wọn lọ habasha ara wọn ni ummu salama ara wọn ni ummu habiba radiyallahu anhuma kí ni ummu salama àti ummu habiba wá wí tí aisha radiyallahu anha fẹ́ fún wọn ròyìn rẹ̀ ń bi hadith yìí fàdàkàrùnà min husniha wàtàsọ̀wìrọ̀ fiha wọ́n wá ń ṣèròyìn pé nígbà táwọn délẹ̀ habasha àwọn ará wọn ilé ìjọsìn wọn àwọn ará habasha ń jọ náà ẹlẹ́sìn kiri yóò ní wọn. ummu habiba ummu salama radiyallahu anhuma wọ́n wá ń ṣèròyìn fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé a bá a ti dé habasha ń jọ wọn àná àbáǹkà báyìí ń bẹ àbáǹkà báyìí ń bẹ àmẹ́yìítọ́ bá hadithun ti al-imam al-maqdisi rahimahullah tó fi mú hadithi yìí wá ń bi kitabul janaizi òun ni pé wọ́n wá ròyìn débi wọ́n sọ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam pé kọ́dà oríṣiríṣi àwòrán báyìí la bá ń bẹ àwòrán tó fáìn tó dáa wàtàsọ̀wírọ́ fi hà wọ́n yẹ̀yẹ́ bẹ́ẹ̀ wọ́n yà kan tí wọ́n fìyẹ́ sílé tí wọ́n ní màláìkà ni irú àwọn àwòrán táwa náà mọ̀ rí tí wọ́n ń tà nísìnyìí wọ́n yá àyàn wọ́n wá sòyẹ́ mọ́ ní apá wọ́n kọ jìbìrìlù sí nsàlẹ̀ ìfìrọ́ àná àlọ́lọ́ ládàparọ́ mọ́lọ́hún tá ń rí jìbìrìlù yìí tó wá yà ń fọ́tò tí ń tà ní kàlẹ́ndà gbogbo eléyìí òun ni Aisha radiyallahu anha ló fi gbọ́yé pé. àṣepìlẹ̀ gbogbo nǹkan wọ̀nyí àwọn mùsùlùmí kò ní àwọn kan ní máa ṣe àṣà àwọn kan ní ẹlòmíì ọwọ́ aya ọmọ kan yọ gbọ́bẹ̀ lé bàbá arúgbó kan lọ́wọ́ yọ kọ́ ànábì Ibrahim sí nsàlẹ̀ aleyhi salatu wa salam gbogbo eléyìí kìí ṣàṣà mùsùlùmí. Aisha radiyallahu anha ó ní ummu salama wa ummu habiba ńgbà wọn wá sọ̀rọ̀ débi oríṣiríṣi àwòrán tí wọ́n yà síbi ilé ìjọsìn wọn àwọn náà ń sọ ń sọ pé ah, àwòrán náà rẹwà àwòrán náà dáa bí irú kàlẹ́ndà wa náà fi la dírẹ́sì mọ́sálásí lónìí àwòrán oríṣiríṣi ká gbọ́ntà nẹ́bí wí sallallahu alaihi wasallam ǹjọ́ ròyìn irú nǹkan báyìí fà nẹ́bí pé ń ti ń sin farofa ra'sahu sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ àgbàgbé aisha bẹ̀rẹ̀ rẹ̀ ó ní ishtaka anabiyu sallallahu alayhi wa sallam anabi ń jẹ̀rora àárẹ̀ ọlọ́jọ́ lọ́wọ́ tòun ti bẹ́ẹ̀ náà bọ́rọ̀ yìí ti nípa tó kábàámọ̀ pàtàkì rẹ̀ farofa ra'sahu sallallahu alayhi wa sallam anabi gbàgbé ìnira tó mú bí ìgbà rẹ̀ ń bẹ́ńlẹ̀ táàrẹ̀ yìí mú ẹ̀rí pé gbogbo àròyé tá a bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwa wí tiwa ni. àmọ́ anábìwa Muhammad sallallahu alaihi wasallam anábì ọ̀dá sí wọn gbogbo ohun tí wọ́n ń wí àmọ́ ń gbà wọ́n sọ ọ́ débi ọ̀rọ̀ à ń ya fọ́tò sílé ọlọ́run à ń fàwòrán kọ́lé tá a ti ń jọ́sìn fọlọ́run rafa ra'sahu sallallahu alaihi wasallam anábì bá gbérí òkè níbi tá anábì wà pẹ̀lú ìnira náà anábì gbàgbé ìnira ni láti jẹ́ àmọ́ pàtàkì ẹni tí ń bá ń dẹ́rù nǹkan báyìí wò kọ́mọrú ọ̀ràn tó ń dá. ara ẹ̀kọ́ táwọn àáfàá máa ń fàyọ nuru hadith báyìí òun ni bẹ́ẹ̀ yẹn bá ní ẹ níta wí náà kọ́dà bá nábì bá ń bẹ láyà nábì náà fọwọ́ sí i nígbà tí ò ti fọwọ́ sí i tẹ́ ẹ kú láyé òun sínú ẹ̀sìn. wọ́n ní anabiyu sallallahu alayhi wa sallam la yu'akhiru al-bayana an waqti النبي صلى الله عليه وسلم لا يؤخر البيان عن وقت الحاجة gbogbo tí ó wúlò fún wa ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹn bóyá ànábì ọ̀rá yìí ni òjò sọ yọrọ tọ̀rọ̀ ọ̀rọ̀ ni ẹn bóyá ànábì bízì ni òjò wí nǹkan bẹ́ẹ̀ nǹkan kò sí nínú ẹ̀sìn tọ́lọ̀ ń fìràn ni. ànábì ń bẹ lórí àárẹ̀ àárẹ̀ lásán kọ́ kọ́dà àárẹ̀ yìí ànábì ò dìde ń bẹ̀ ibẹ̀ lọ́lọ́ bọ́lọ́ sallallahu alaihi wasallam Aisha wa ní kọ́dà ń gbà tí nira rẹ̀ yìí lágbá òun ní ìṣẹ̀lẹ̀ tó ń wí ìṣẹ̀lẹ̀ láàfin mọ̀ pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń tọ́lọ̀ ń ràn lànàbì jíṣẹ́ bẹ́ẹ̀ni kan bá lóun fẹ́ mú nǹkan kan wá lónìí òun rò pé bá bá ráyè ni kò bá fi kẹ́sìn ẹ̀sìn mínú ó ti yàtọ̀ fẹ́sìn tà Muhammad sallallahu alaihi wasallam nípa báyìí takhirul bayani an waqtil haja kò sínú tá a fi ń ròyìn anábìwa Muhammad sallallahu alayhi wa sallam àpẹẹrẹ rẹ̀ lélẹ́yìí anábì ò pé ẹ̀yin lẹ́ mẹ́ẹ́má wí ń tẹ́ ń wí adúrú nira tí ń bá wọn yìí rafa'a ra'sahu sallallahu alayhi wa sallam anábì gbérí òkè láti dá sí bí wọ́n bọ̀rọ̀ dé yìí kí wọ́n mọ irú ọ̀ràn tí ń bẹ́ẹ̀ wa qala anábì wa ń أولئك إذا مات فيهم الرجل الصالح بنوا على قبره مسجدا Ànábì ní àwọn tẹ́ ń ròyìn yẹn tẹ́lẹ̀ rí wọ́n yàwòrán sí mọ́sálásí wọ́n foríṣiríṣi nǹkan kọ́ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì láwọn ẹni tó ṣe pé إذا مات فيهم الرجل الصالح bẹ́ẹ̀ ni rí bá kú wọn arọ́jòló sọ́ọ̀lìhù ẹni rẹ ó lè jẹ́ ànábì ọlọ́run ó lè má tó ọlọ́run àmẹ́ni rẹ ni tó sin lọ́run ìtumọ̀ arọ́jòló sọ́ọ̀lìhù ni ẹni tó sin lọ́run ẹni rẹ ànábì níbẹ̀ nìkan bá ti wá kú tí wọ́n rí i pé ànábì ọlọ́run ni àáfàá ni bánáwó àdàkọ́bìrìhì masjidà ntòkù tí wọ́n ṣe ni pé àwọn gbọ́dọ̀ gbèrú òkú àwọn bàbá lọ tẹ́ ah eléyìí wọn gbọ́dọ̀ lọ sin síbi kíní ọyá ibi mọ́sálásí náà ni ni ẹgbẹ́ sàárè sí arabanáwó alakọbìrì yìí masjida ìtumọ̀ méjì lóní. ìmọ̀ kí mọ́sálásí ó ti wà káwá sin òkú sínú mọ́sálásí fi hukmil bina'i alalkọbìrì náà ni. àbí ilẹ̀ lásán ló ńlẹ̀ tẹ́lẹ̀ àti mọ̀pọ̀kù wọn sin síbi yìí wọ́n wá ní ẹ̀kọ́ mọ́sálásí lórí yìí ibi tá a sin lámọ̀yìn sí bánahu ala qabrihi masjida ìtumọ̀ méjèèjì tá a bá gbọ́ tí wọ́n bá ní mas'alatul bina'i ala al-qubur ìdájọ́ méjèèjì ló kó sínú o masalasi ti ń bẹ́ ńlẹ̀ tá a sin òkú sí àbí ilẹ̀ tá a sin òkú sí tá a kọ́ masalasi lórí ẹ̀ méjèèjì là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní kò sínú tọ́lọ̀ ń fi thumma sawwaru fihi tilka suwar anabi ni wọn wá ní dúnbẹ́ sallallahu alayhi wa sallam gbogbo àwọn àwòrán tẹ rí ni àwòrán ẹni ó níyẹ lápá ẹni ó mọ́bẹ̀ lọ́wọ́ nkankan anabi ni wọn tún wá ya gbogbo àwòrán ni sínú mọ́sálásí tí wọ́n kọ́ síbi sàárè ọ̀ràn wọn di méjì ọ̀ràn àkọ́kọ́ ìkọ́ mọ́sálásí lórí sàárè ọ̀ràn ni ìsìn òkú mùsùlùmí sínú mọ́sálásí ọ̀ràn ni ọ̀ràn kejì òun wá ní ká wá yàwòrán ká fi kọ́ gbogbo mọ́sálásí àfọwọ́yà ni àyà sínú kàlẹ́ndà lẹ́mọ́ mọ́sálásí ni gbogbo tí ń bá ń jáwòrán anabi ló wí bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam anabi ni ulaika shirarul khalqi inda Allah kọ́lọ̀ nǹkan sọ wá ń bẹ̀ anabi ni shirarul khalqi ẹni ó burú jù ẹ̀ǹdà lọ lọ́dọ̀ ọlọ́run lójú ọlọ́run àwọn wọn nìyẹn ẹni ó burú jù lójú ọlọ́run ṣìrọ́rù xalqi nínú gbogbo ẹ̀dá ànábì lẹ́ni tí ó burú jù níwà níwájú ọlọ́run òun làwọn tẹ́ rí ti ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun inú kéèyàn lòun fẹ́ rí yọnu ọlọ́run kọ́ wá rìnà bẹ̀ kọjá síbi ìbínú rẹ̀ ṣẹ̀rí kọ́ lọ́n kọ́ sànú yàn nípa báyìí apàkíyèsí wa ohun tí ìmáàmù Makdisi fi má di ìsì wa ń bi Babul Janaiz òun ni pé gbẹ́gẹ́ bá a ti ń bá a bọ̀ láti bẹ̀rẹ̀ Kitabul Janaiz gbogbo ẹni ọba wáyé onígbà tí ó lọ bọ́ lọ́hùn òfin ọlọ́hùn ni kọ́lọ́n kọ́ jẹ́ kó kásẹ̀ rẹ mọ́ ń kálukú làdó àti èèyàn ọmọ ẹbẹ lọ́hùn àmọ́ ò kú láéláé ẹ̀tàn ni. nípa báyìí bẹ́yàn bá wá lọ jọlọ nípe tó jẹ́ mùsùlùmí ọ̀nà tá a fi yẹ wọ́n sí tá a fi pọ́n wọ́n lé ànábì là kalẹ̀ sallallahu alaihi wasallam òun lè tá a ti kà sẹ́yìn káwé tó dé yẹn. àkà pé bẹ́yàn bá ti pọ̀ sí níbi ìrun jànáza bẹ́ẹ̀ lọ́lọ́run ìgbà pẹ́ àwọn tí wọ́n ń ṣèpè òkú yìí sí. ẹ kírun sí i láà ẹ ṣàdúrà fún kọ́dà ẹni tó bá dé tó léètì tí wọ́n ní àti sálámà àti kírun kó pé dùlú ní ilà kọ́bìrì yìí ẹ fi sàárè rẹ̀ hàn mí kóun náà lọ kíkì ẹ ọba súnà nẹ́bí mọ́ sallallahu alayhi wa sallam àmọ́ káwọn ọmọ wa rò páwọn ọ̀nà kan tọ́lọ́ lóhùn ọ̀fẹ́ ànábì lóhùn ọ̀fẹ́ láàfin yẹ wọn sí òun là nábì o sallallahu alayhi wa sallam ká wá yàwòrán rẹ̀ òun lọ kọ́ mọ́sálásí ni òun lọ náwó sí mọ́sálásí ni a àyè rẹ̀ tí wọ́n sìn sí nínú mọ́sálásí tó rọ̀ òun lọ kọ́ ọlọ́run ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ sallallahu alayhi wa sallam ànábì lẹ́yìn tí ń bá ń ṣe báyìí shirarul khalqi inda Allah àwọn ni wọ́n burú jù ní ojú ọlọ́run kọ́lọ́n kọ́ wa ń bẹ́ẹ̀ lára ohun tí ó yẹ ká pàkíyèsí ara wa nípa mẹ́sàlá tá a wà ń bẹ̀ yìí ìmọ̀ sìnkú sínú mọ́sálásí ìmọ̀ kọ́ mọ́sálásí lórí sàárè àti ìmọ̀ yàwòrán àbí ìmọ̀ gbàwòrán kọ́ mọ́sálásí gbogbo ẹ̀ ní hadithu yìí kọ́ lára èyí tí alhamdulillah ó ti ń parẹ́ díẹ̀díẹ̀ nísìnyí but ọ̀pọ̀ nílẹ̀ yìí náà tẹ́lẹ̀ òun ni ẹni tá a máa fi kírun láwọn mọ́sálásí yẹn wọ́n ya general Muritala sómi òun ní máa pọ̀jù mọ́sálásí ẹlòmíì ó tún rò pé ládàá ń bẹ ń bẹ pé àwòrán múrí lélẹ́yìí èyí tí wọ́n yẹ ẹja sí èyí tí wọ́n ya ẹranko kan sí gbogbo eléyìí mọ́sálásí tó bá kú ẹ̀dá kan ẹ̀ lọ́ọ́ ka mọ́sálásí tó eléyìí bá kú látò nílò ẹja lọ́ọ́ ka àdìsí ànábìlà gbọ́ yìí bẹ́yìn ọba gbélé ìtẹ́lẹ̀ tí ń ṣe pẹ̀lú àìmọ̀kan ọlọ́run lè forí jìn àmọ́ òun la ti gbọ́ yìí ànábì ní ogbó ẹni tí ń bá ń gbáwòrán kọ́ mọ́sálásí shirarul khalqi inda Allah àwọn ló burú jù lójú ọlọ́run ẹ̀dàkùn kélé yìí náà wà nù àkíyèsí mọ́sálásí ò mérí kó ti ń fúyẹ́ àmọ́ mo rò kó sì kù kọ̀ pọ̀ mọ́ ni gbogbo mọ́sálásí ta gbogbo ń bá gbé sí mọ́sálásí kọ̀ gbọ́dọ̀ láwòrán ẹlẹ́mìí kankan náà wọ́n lè yẹwé sí i wọ́n lè kọ́dà wọ́n lè yánsẹ̀ ìdíje ọ̀làwòrán èèyàn sí gbogbo tí wọ́n rí wọn yá àmọ́ àwòrán nǹkan ẹlẹ́mìí bí wọ́n bá yẹ arú àwòrán bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gbé wọn mọ́sálásí o Ànábì ní shararul khalqi indallah. ẹ̀ẹ́kejì alimami ibn al-Qayyim al-Jawzi rahimahullahu ta'ala wọ́n wá bí imami ibn al-Qayyim pé ńgbà tá a gbọ́rú eléyìí tẹ́lẹ̀ àti wá gbọ́ láyé ibn qayyim rahimahullahu pé kí wá ní ìdájọ́ mọ́sálásí tí sàárè ti wà ń bẹ káwò tó gbádìí sí àbí mọ́sálásí tí wọ́n ti kọ́ lórí sàárè káwò tó gbọ́ hadithi Ibn Qayyim rahimahullah nínú àwọn àfa onímọ̀ nínú súnà tẹ́sẹ̀ wọn rinlẹ̀ nípa kí lọ́lọ́run wí kí lànàbí wí sallallahu alayhi wa sallam Ibn Qayyim ni yunzaru ila asbaqihima yunzaru ila asbaqihima Ibn Qayyim ní òfin ọlọ́run ìlànà nábì sallallahu alaihi wasallam òun ni pé ẹwẹ̀ wo lọ ṣáájú nù méjèèjì mọ́sálásí lọ ṣáájú ni àbí àbí sàárè ni bọ́bá kí mọ́sálásí lọ ṣáájú tí wọ́n sin òkú sí yunbaru hadha al ká wú òkú náà ká lọ sin síbi ó ti yẹ ká sin sí. Si kọ́dà Ibn Qayyim ní walau kana al-qabru sabiqa bọ́bá yìí pé sàárè ní ti ń bẹ làwọn èèyàn wá kọ́ mọ́sálásí sílẹ̀ lórí yuhdamu al-masjid tí wọ́n wó mọ́sálásí náà ó lè débẹ̀ ẹ wo ẹ wo sígà bí Aisha ṣe gbàdí ìfìwá ìṣítàkà nàbí yìí sallallahu alaihi wasallam ànábì ń bẹ lórí pé kóló ní kóló làti ń pọ̀ káàkú lórí àárẹ̀ kú síbẹ̀ ànábì ò pé òun ò ní dá sí rọ́fà ra'sahu sallallahu alayhi wa so ẹ dákun ẹ jẹ́ kí a mọ òfin ọlọ́run yìí àti tànàbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bí ọba ti wà ẹni ọba lágbára àti túnṣe kọsẹ̀ àti àtúnṣe rẹ̀ ẹni tí ò lágbára tọ́lẹ́nu àti sọ̀rọ̀ kọ́ sọ ọ́ kó mu tiẹ̀ kó mbẹ́ ya nǹkan báyìí ọ̀ dáa ọ̀bá lànà nàbà Muhammad sallallahu lára ìrújú tá a máa wá rí tẹ́lómi ọmọ mú wá tí ọ̀fẹ́ máa fi takò ọ̀rọ̀ ọlọ́run àti tànẹ́bí sallallahu alayhi wa sallam ẹlòmí ò ní adé màdínà gan sàárè wọn sí ànẹ́bí sallallahu alayhi wa sallam ẹni ọba wí bẹ́ẹ̀ ẹni tójú rẹ̀ ò tó ẹni wí hadith anabu muhammad sallallahu alayhi wa sallam ò rújú ìbò wọn sí ànẹ́bí sí ibi tí ẹ̀mí ànábì bọ́ sí gẹ́gẹ́ bí hadith ìpáwọn ànábì ọlọ́run ibi ọlọ́run bá ti fẹ́ wọn ó sùn ibẹ̀ náà ní kíni ìbẹ̀rẹ̀ mi wọ́n bọ̀ sí ànábì ò kú sínú mọ́sálásí pẹ̀lẹ́ wọn ó sìn sí mọ́sálásí. قبض النبي صلى الله عليه وسلم وهو في حجرة عائشة رضي الله عنها yàrá ìyá ńlá wa Aisha radiyallahu anha òun là nẹ́bí wa tọ́lọ́jọ́ fi dé ibẹ̀ náà wọ́n sì sin sí yàrá Aisha wà jẹ́ mọ́sálásí láyé ànábì ibo làwọn èèyàn ó tò sí tí wọ́n máa kírun tá Aisha ó máa yàrá yàrá ànábì yàrá Aisha radiyallahu anha òun ni wọ́n sin ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sí. èyí tí ó wá di tá à ń rí lónìí nígbà mọ́sálásí wá ń gbòòrò lẹ́yìn tó ju ọgọ́rùn-ún kan ọdún lọ tá a nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam àbí láàrin bí ọgọ́rùn-ún kan ọdún láyé ọ̀kẹ́ kọ́dà kìí ṣe láyé àwọn khulafa ar-rashidun Abubakar fi ilẹ̀ bẹ́ẹ̀ Umar fi ilẹ̀ bẹ́ẹ̀ Uthman fi ilẹ̀ bẹ́ẹ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu gbogbo wọn yàrá Aisha ń bẹ lọ́tọ̀ masalasi ń bẹ ní lọ́tọ̀ àmọ́ yẹn ọ̀kan nù àwọn khalifa tó dé òun lòun wò pé káfẹ́ mọ́sálásí ọwọ́ á wò pé mọ́sálásí ọ̀gbọ́dọ̀ máa fẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kí mọ́sálásí ó máa fẹ̀ lẹ́yìn kí mọ́sálásí ó máa fẹ̀ ní iwájú tọrẹgbẹ báyìí ẹgbẹ àlàáfíà báyìí ni yàrá Aisha wa rọbì ọlọ́run àná àgbà mọ́sálásí gbọ́dọ̀ máa fẹ̀ ní ẹgbẹ àlàáfíà náà extension mọ́sálásí tó wá sí ló fi dàbí ìgbà tó ipá bí inú mọ́sálásí wọ́n sì ànábì sí o wọn ò sin anabu muhammad sallallahu alayhi wa sallam sínú masalasi nítorí náà ká ma eléyìí anabi ò ní sọ̀rọ̀ ká tún wá rí nǹkan mi nọrọ àdìsí anabi kọta kó ń tọ sọ abadan sallallahu alayhi wa sallam ọlọ́run ti fi dá wa lójú ọlọ́run ní máa yantiqu anil hawa in huwa illa wahyun yuha nípa báyìí àwọn eléyìí ni àwọn àdájọ́ tó rò pọ̀ mọ́ sàárè nu masalasi iye àwòrán sínú masalasi nínú béèrè tó lè tún máa wáyé ni pé a fẹ́ kọ́ mọ́sálásí àwa kan ara lẹ̀ ní àmàbọ́yá sàárè ńbẹ́ńbẹ́ ntí ń sì ń fa ilé yìí ni táwọn àfa ń kìlọ̀ tí ò tí ì tán lẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé gbogbo bí lákàn máa mọ́kọ́ láà máa halẹ̀ láà gbẹ́ sàárè sí sàárè gbọ́dọ̀ ní àyè tiẹ̀ bó ti rí láyé ànábì nù sallallahu alayhi wa sallam bó ti rí láyé gbogbo àwọn sọ̀hábì nù tó fi dòní nígboro maka nígboro madina gbogbo ẹni ọba kú ọba ní ìjòyè ní ìmáàmù ní kọ́dà ìmáàmù haramu maka ìmáàmù haramu madina gbogbo àwọn tó ti lọ́nù wọn ibi tí wọ́n sìn kú sí látàrí anábọ̀ muhammad sallallahu alayhi ibẹ̀ náà wọ́n sìn wọ́n sí. nípa báyìí inú lànà ṣẹ̀rí anábọ̀ muhammad sallallahu alayhi òun ni káwa mùsùlùmí ó ní ìtẹ̀ tiwa lọ́tọ̀ kódà àwọn ò gbọ́dọ̀ gbé ẹni tí ọba bá wa kírun tí ọba wa ṣẹ̀sìn ọ̀gbọ́dọ̀ sí síbẹ̀ àǹfààní ṣe pọ̀ ń bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ torí bọ́yá àìmọ̀lẹ́ lomi ò fi máa ṣe pè pé ọmọ tó bá gbé òun lọ tẹ́ ẹni kan ó ṣe é gbogbo bí tí wọ́n bá sin òkú mùsùlùmí sí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ká máa bẹ̀ wọ́n wà máa bẹ̀ lọ́hùn fún wọn bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan bá ń wọnú tẹ́ mùsùlùmí nísìnyí kọ̀mọ ní dókú tiẹ̀ nìkan ṣàdúrà fún un bí ọba ṣàdúrà tó bá súnà ànábì mu o bá ànábì ti kọ́ wa ànábì ni ẹ máa pé asalaamu alaykum ahla diyaari minal muslimin gbogbo ẹ̀yin mùsùlùmí ti ń bẹ nínú ilé yìí ànábì níbi kẹ́ ẹ ti ṣàdúrà fún wọn nù àǹfààní ńláńlá ni ẹni wọ́n bá sìnkú rẹ̀ sí tẹ́ kọ́mọ̀kórìí rẹ̀ wọ́n fẹ́ fún un bí wọ́n bá ń pé kí wọ́n ṣe tẹ́ tí ibi ó ti kún kún ojú ọgbà yìí ńtọ́ dáa ni torí ọ̀rọ̀ kú òkú ní pé torẹ́ lómiì ń tí ọ̀jọ́ra wọn láàmà fi wéra wọn wọn lẹ́nìkan ní ẹ má jẹ tí ó pọ̀ torí bọ́ bá ti pọ̀ nísìnyí kí wọ́n má má kú àìwá sí tẹ́ni oníjẹ́yìn ó kú gbogbo ń tí ọ̀jọ́ra wọn ìtẹ́ ń bẹ tí ò sí wàláhì ọlọ́run lọ sọ ọ́ ọlọ́run ní gbogbo ń kálukú tí àjálù rẹ̀ bá dé la yastaqdimuna sa'atan wala yasta'khirun tó nípa báyìí ìbéèrè tí mo ní a lè béèrè ni pé àwárà lẹ̀ àmọ́ bọ́yá wọ́n sì nǹkan sí wọ́n sì ń kú sí àbí wọn ò sí sí kí ni ìdájọ́ ṣẹ̀ríà Islam ṣé ṣẹ̀ríà ní ẹ kọ́kọ́ máa gbogbo lẹ̀ kẹ bọ́yá sàárè ń bẹ́ẹ̀ bá tó wá rí ni ẹ tó ṣe foundation ah ah la yukallifu Allahu nafsan illa wusaha gbogbo sàárè tẹ́ ẹ̀ bá ti rà pẹ̀rẹ̀ pé a wọ́n sì kò sí àyè àbẹ́ gbọ́ kẹ́nìkan ní ibi ẹ̀ra lẹ̀ mọ́sálásí sí ni o ìtẹ́ ni o bí gbogbo lẹ̀ tí máa rí lórí gbogbo lẹ̀ tó bá ti parẹ́ tí ò sí àmì sàárè yọ sókè díẹ̀ àbí nǹkan kan tá a fi mọ̀ èèyàn bá kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ kò sí ní tó ṣe o àmọ́ gbogbo ibi tá a bá rí àpẹẹrẹ àwa náà mọ bí sáré ìdí mọ rí fọ́dàbọ̀ jẹyọ kan ní bẹ́ńbẹ́ àbá rẹ̀ ni sọ fún wa pé a ìtẹ́niyà èyí lọ ra lẹ́ẹ̀bẹ̀ kókó ń fẹ́ kọ́ mọ́sálásí síbẹ̀. lára ìbéèrè táwọn èèyàn máa béèrè irú tẹ́ tí wọ́n ń sìnkú sí nílọrin bíi wọ́n ní mọ́sálásí ń bẹ̀. àwọn ẹlòmíín ní kọ́dà èèyàn gbọ́dọ̀ kírun ní mọ́sálásí náà mọ́sálásí sàárè ni ẹ̀já gbọ́lá nà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam yìí àwọn tó ṣe ọlọ́run ní wọ́n ní mọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ṣe fẹ́ǹsì fẹ́ǹsì ti pin bí wọ́n lè sin kíni ibi wọ́n lè sin òkú sí gbogbo ibi táwa náà bá ń sin òkú sí tó jẹ́ kíní ń tá a ní ìdìní ká ṣe àlá rẹ̀ àbá àkọ́ mọ́sálásí sẹ́gbẹ̀ẹ́ nì lẹ́yìn ìgbà tá àlá bá ti wà mọ́sálásí ti yàtọ̀ fún kíni ó ti yàtọ̀ fún sáré nípa báyìí kéèyàn ó kírun ní irú mọ́sálásí tẹ́ tí wọ́n kọ́ sínú tẹ́ tí wọ́n gbé síta tẹ́ kò sí ní tọ́ta kò nínú ṣẹ̀rí àtọ́lọ́hún àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa so nípa báyìí àwọn wọ̀nyí ní ìlànà ànàbọ̀ Muhammad sallallahu alayhi wa hadith wẹ̀lẹ́ kejì. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي لم يكن منه لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد حديث يوجنا في تقوقة كنا عائشة رضي الله عنها كن قد انتبو تنبو محمد صلى الله عليه وسلم صبايبي لعن الله اليهود والنصارى ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa bá wọn yahudi àti nasọ́ra kí ló dé ittakhadhu qubura anbiyaihim masajid torí pé wọ́n sọ sàárì àwọn ànábì ọlọ́run wọn wọ́n sọ ọ́ di kíni wọ́n sọ ọ́ di ilé ìjọsìn èyí tá à ń wí tẹ́lẹ̀ náà nìyẹn ittakhadhu quburi masajida ìtumọ̀ méjì ni ìmọ̀ sàárè ń bẹ ńlẹ̀ àwa kọ́ mọ́sálásí lé àbí mọ́sálásí ti wà ńlẹ̀ àwa lọ sin òkú sí torípọ̀ jáfa àbọ́jọ́ ń lo lówó ó fún ládàá man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna kọ̀ọ̀kan yín ọlọ́run ti sọ tó ń fún ẹni ọkọ mọ́sálásí ojú ká máa pé ẹ̀wọ̀n ẹsẹ̀ mẹ́fà péré fún lọ ọ̀rọ̀ tiẹ̀ kọjá ẹsẹ̀ mẹ́fà tẹ fún nu mọ́sálásí ni ọlọ́run ní ilé ńláńlá lòun ọkọ̀ fún lálìjẹ́nà nítorí náà gbogbo ẹni ọlọ́run bá sì ní kọ́ láǹfààní àti kọ́ mọ́sálásí kóun náà sàsọ́ọ́lẹ̀ ẹrú eléyìí ẹ dákun ọlọ́run ti ọlọ́run ti promise òun ní tó dáa lálìjẹ́nà ẹnìkan má fi ẹsẹ̀ mẹ́fà ba létọ́ ọlọ́run ọkọ̀ fún lálìjẹ́nà jẹ́ tírú ẹni báyìí náà sàsọ́ọ́lẹ̀ ìdí ni pé aisha radiyallahu anha àyà ńlá wa náà lọ́lọ́ gba hadithi kan wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam aisha la nabi ni innal mayyita la yu'adhabu fi qabrihi bi bukai ahlihi innal mayyita la yu'adhabu fi qabrihi bi bukai ahlihi anabi láwọn òkú kan bẹ́ẹ̀ wọ́n jẹ wọ́n yànú sàárè kìí ṣe torí iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe lọ́fàyà fún wọn. bìbùkáì àhàlìhì ẹkún táwọn èèyàn wọn ń sun lọ́nà tí ò dáa ìbarajẹ́ lẹ́yìn wọn ìsọ̀sọ́kúsọ ìwíwíkúwìí ànábì ni wọ́n máa torí ẹ̀ jẹ òkú mi yá. àwọn onímọ̀ wa wòye sí hadith anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àyà alukur'an kẹrìmù tó ní wàlá taziru wa ziratun wizra ukhra ẹnìkan ò ní ru ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ẹni ó ti wá kún tiẹ̀ tẹ́nìkan wá ń fa sọ yamọ́ rẹ̀ la lẹ́yìn ẹ̀ dín pé tòun ọ̀dà tòun ti bàjẹ́ èyí ṣe tí wọ́n máa wá jẹ ni ó ti kún yá tí èsì pòun lọ́ràn ibẹ̀ làwọn onímọ̀ ti wá rí i pé àṣé ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹni tí ń bá ń bẹ láyé ń mọ òun lọ́sọ̀ àsọ́ọ́lẹ̀ pé bóun bá kú ẹ̀dáná bóun bá kú ọmọ kan gbọ́dọ̀ péjọ́ mẹ́ta lòun ó parí ọ̀fọ̀ òun ọ̀sẹ̀ kan ní bóun bá kú ẹsẹ̀ ẹ̀sàwó gbogbo tí wọ́n bá ń ṣe lẹ́yìn rẹ̀ ni wọ́n á zàbò bì í wọ́n máa fi jẹun yànnú sàárè. àmẹ́ni ó ti mọ̀ pé wọ́n lè fẹ́ ṣe nǹkan báyìí tó ti pè wọ́n jọ lójú ayé rẹ̀ lámàyín làkàṣègbè ẹ̀yìn mọ̀mọ̀ pé ilé fẹ́ ṣe nǹkan báyìí ń ba le yín abẹ́nijẹ́ ọba lè sọ̀rọ̀ eléyìí kó ṣe wà sí àkọ́kọ́ àkọọ́lẹ̀ kó sì gbé lálàmánà lọ́wọ́ pé ń jọ́ tóun bá sípò padà ẹgbẹ́ tẹ̀ ká bẹ́yẹn bá ti ṣerú eléyìí láti zèrò wá zèrò tún wò zèrò òkòrò ọlọ́run ò ní fi tí wọ́n ń ṣe lẹ́yìn ẹ̀ ọlọ́run ò ní fi jẹ́yìn àwọ̀ àmọ́ gbogbo ẹni tọ́sọ̀ àsọ́ọ́lẹ̀ pé wọ́n ṣẹlọ́run lẹ́yìn òun àbó fura pé wọ́n lè sẹ́ lọ́hùn lẹ́yìn òun kò sàsọ́ọ́lẹ̀ pé wọn ò fara mọ́ ẹ yu'adhabu fi qabrihi bi bukai ahlihi nípa báyìí àsọ́ọ́lẹ̀ dáadáa ọ̀dọ́wọ́ mùsùlùmí. Aisha radiyallahu anha Aisha ni walawla dhalika ubriza qabruhu ghayra annahu khushiya an yuttakhadha masjida. níta sọ lẹ́ẹ̀kan pé torí ń tẹ́lómi ọmọ wínú pé ńgbẹ ní ká máa lọ sìnkú sí tẹ wọn sì gbé ànábì lọ tẹ sallallahu alaihi wasallam èsì ẹ lànàbínú àdéhìí ànábì tá Aisha gbà wá èsì ẹ ní. Aisha radiyallahu anha ó ní wàláwùlà zálìkà la ubriza qabruhu ghayra annahu khushiya an yutakhada masjida. Aisha ní tí ò jẹun ó gbé òkú ànábì lọ sin sí ibi tí gbogbo ayé ó ti máa rí ó borí ìzàkọ́ bòròbò tí ò jẹun wọ́n fi sàárẹ̀ ànábì hàn òun ní nítorí ìkìlọ̀ tá ànábì kì páwọn tó ti lọ ittakhadhu qubura anbiya'ihim masajid pé masala àwọn ànábì ọlọ́run wọn wọ́n sọ sàárẹ̀ wọn di masalasi kama wàá rẹ nìkan náà tí ọ wàá pòun náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ńgbà ọba kú ṣe pé ibi àsìn sí. Si kèé sáyè gbogbogbò tẹnikẹ́ni ọmọ lóun ọkọ̀ mọ́sálásí lórí ẹ̀ Aisha ni ń tọ́fà nìyẹn o èyí òun n'i torí ipẹ bá rẹni tọ́fẹ́ kàn máa mú ìrújú wá láti àti sunnah nebà Muhammad sallallahu alaihi wa sallam òun làwọn fi máa tọ́jú èsì rẹ kalẹ èsì kan èsì méjì nù àti ipe ńgbà tá anhu òun lọ gba hadithi wá pé ah òun gbọ́ tá ànábì wírí o pé gbogbo ànábì ọlọ́run ibi tí wọ́n bá sùn ibẹ̀ ni ọlọ́run ti pé kẹ́mi wọn bọ́ ó dìgì méjì wọn ò sàdéédé mọ́gbà ànábì lọ tẹ́ sallallahu alaihi wasallam. èsì kẹta táwọn onímọ̀ máa fi kalẹ̀ òun ni pé bá a bá tiẹ̀ wá wò pé èyí tí wọ́n ṣe fún ànábì yìí súnà ta ni súnà àwọn sọ̀hábẹ́nu àbí ànábì kókó sin rẹ̀ àwọn kan ni wọ́n sin anabi sallallahu alaihi wasallam bàbá wa bí ó ń là ká ìpè ayyuhuma ahaqqu bil ittiba' sunnatu muhammadin am sunnatu abi bakrin am sunnati umar am sunnati uthman sunna ìta anabi ṣe ní lójú ayé ẹ̀ bàbá tiẹ̀ wá ní mú kan nù èyí táwọn sọ̀hábí ṣe àti èyí tá nẹ́bì ṣe èwo lọ nẹ́jù ìlànà èyí tá nẹ́bì ṣe nù bẹ́ẹ̀ bá ọ̀sẹ̀ bákan nílàáká yẹ gbé sí làáká yín àwọn onímọ̀ wí bẹ́ẹ̀. anábọ̀ Muhammad sallallahu mọ́sálásí gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run tó ti lọ. عن عبد الله بن مسعود رضي الله عنه عبد الله بن مسعود هنا بحديث و قال النبي محمد صلى الله عليه وسلم ني ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه النبي ليس منا يرى نبي سنن عليهم laysa minna kìí sara wa tani man daraba al-hudud ẹni tí ń gbàrẹ̀ létí gbàrẹ̀ lójú torí pọ́fọ́sẹ̀ wa shaqqa al-juyub ẹni tí ń yasọ́mọ́ rẹ̀ la ó ní ẹ̀fì ń lẹ̀ ẹjọ́ òun kó kànga ẹjọ́ òun náà tẹ̀lé ànábì ní ogbẹ́ntì bá ń sọ eléyìí ń fa sọ́ yamọ́ rẹ̀ obìnrin tú rẹ̀ lẹ̀ ń hò ń sí rílẹ̀ ń sí gbogbo ẹ̀ tòun ti bàjẹ́ anabi ni gbogbo ẹni tí ń bá ń ṣe báyìí laysa minna wàdáhà bìdáhà jahiliya àbọ̀wá sọ̀rọ̀ aláìmọ̀kan jáde lẹ́nu ọ̀rọ̀ aláìmọ̀kan bẹ̀rẹ̀ látòrí olórí òun ló ti lọ yìí aa ẹ sì dáhùn lóró kò ti bàjẹ́ dáhà bìdáhà wal jahiliya ó ṣe pé àìmọ̀kánlé rẹ̀ lórí ńsìn bẹ́ẹ̀ nu hadithi míì pé àwọn ọ̀rọ̀ kan bẹ téèyàn sọ tí ó ṣe déédé àsìkò tọ́lọ́run ń gbàdúrà ó lè bọ́ sásìkò náà bàbá ní tòun ọ̀dà amọ́lẹ́yìn ẹni ó ti lọ kò sí ní dá amọ́ náà gbogbo eléyẹ dá fún anábì nílé ìsàmì nà ẹni tí ń bá ń ṣe báyìí kò sínú àwa mùsùlùmí o eléyìí sì yàtọ̀ àti sọ nínú bá kìtàbù jànáìsì yìí ìsìláàmù tún wá pé báwọn kan ti gbọ́ yé ja'alnakum ummatan wasata ọlọ́run lóhun sẹ́yìn umma nebo muhammad sallallahu alaihi wa sallam àárín lẹ́wà ẹ̀ ní sàṣejù ẹ̀ sì ní sàṣètò ẹlòmíì sàṣejù ń pa pé àti gbà pé kádàrọ̀ ọlọ́run kádàrọ̀ ọlọ́run ni kọ̀ wá mọ́ pa àmọ́ sí àárò àmọ́ sí àájòyàn àbá máa dárò ẹni tó kú eléyìí náà ti súnà nábì gbọ́yé ká dárò ẹni abá fẹ́ kù láàrin wa ẹni tá a jọ wà tẹ́lẹ̀ tó yí tó sípò padà súnà nábì ni ká jẹ́ wọn mọ̀ pé ah, nǹkan ìbànújẹ́ dé bá wa kódà kó mi ọ bọ́ lójú yẹn kò burú ọ̀sẹ̀lẹ̀ tá nàbì rí sallallahu alaihi wasallam àmọ́ ní tí wọ́n bá ní tọmọlúwàbí ní títọ́ bá súnà mọ́ ẹ̀kọ́ ńláńlá ń bẹ nínú ìta sallallahu alayhi wa tó ọmọ bíbí inú ànábì ọmọ tá ànábì ti ń ran kàn pé Ibrahim yìí ni ọmọ tí ó gbẹ̀yìn wọn lọ́kùnrin ńjọ́ tó lọ́n wá ní kò rí bẹ́ẹ̀ ọmọ èké yìí náà ni Ibrahim wà tó kú radiyallahu anhu inú ànábì bàjẹ́ omi ń wọlkọlbù yahzan kọ́dà inú wọ òdùn ọkàn wa bàjẹ́ ànábì ní wí bẹ́ẹ̀ wàlá na kúlù ilá ma yurdi rabbana àmẹ́nu wa yìí nǹkan kan ò ní jáde ńbẹ àfẹ́yí tí ó yọ ọlọ́run wa nú àmọ́ o inna bi firaqika ya ibrahim mahzunu kúkú òtó kú lílọ tó ibrahim ọba wa nú jẹ́ púpọ̀ àmọ́ la kúlù ilá ma yurdi rabbana àmọ́ àní sọ nǹkan kan àfihàn tí ó yọ ọlọ́run ọba wa nù ẹwọ ẹ̀kọ́ ńláńlá ànẹ́bí banújẹ́ àmọ́ kò bara jẹ́ gẹ́gẹ́ báwọn àfa wa ńlẹ̀ yorùbá ti máa wí ọbanújẹ́ àmọ́ kò sékìní kò bara jẹ́ torí náà ja'alnakum ummatan wasata kéèyàn wá lè jókòó kọ́mọ́mọ́ nìkan kú àbí ọyọ́ yá ẹgbẹ́ta ẹgbẹ́ta ọyá ẹgbẹ́ kìíní kílẹ̀ ń sunkún àà gbogbo èyí wọn dákun ẹ a sí súnà ànábì gbọ́yé ànábì sallallahu alaihi wasallam ànábì ní rahma ìkẹ́ni tọ́lọ̀ ń kọ sí ọkàn gbogbo ẹni tí kẹ́ bá ń bẹ lọ́kàn ẹ̀ kọ́ sàánú ẹni ọba kú àmọ́ o la naqulu illa ma yurdi rabbana èyí tí ó wàá mú ọ kọlùgbà ọlọ́run àbí tí ó kó bẹ́ẹ̀ tó ọlọ́run dárò èyí ò nìkan ni ọmọ ṣe má yà sọmọ rẹ̀ la ọmọ gbà rẹ̀ lójú má tu rẹ̀ lẹ̀ ń hò má fẹnu sọ̀sọ́kúsọ àti wà ń bì kan rí tí wọ́n mẹ́nìkan pé gbà pé kádàrá ó nínú irú kádàrá ó sì wọnú léyìí tó yẹ pé bó wí tó jù bẹ́ẹ̀ lọ kò jí ẹni ó kù yìí pàtàkì jùlọ lẹ Yorùbá bí ò wíru yìí àwọn míì lè pé bóyá òun lọ pa á pé orí kọ́dà kò ṣáájú rẹ̀ kọ́dà kò ṣe kínní òun lẹ́lòmíì náà ó fi wá kọjá àlà àmọ́ ká sọ fún mùsùlùmí kama rántí ayé alukur'ani ọlọ́run ní yasahiyuna minan nas wàlá yasahiyuna minallah ẹ̀kọ́ ńlá lọ́lọ́run kọ́ wa àbí tasahiyuna minan nas wàlá tasahiyuna minallah ẹ̀ ń tijú àwọn èèyàn ọlọ́run lẹ́ẹ̀ tijú òun ọ̀ ń bẹ̀rù kí làwọn èèyàn ó wí jẹ́ wọn ó wí ọ̀ ń bẹ̀rù kí làwọn èèyàn ọmọ bu ọ torí ṣiṣẹ́ ọ̀rọ̀ là gbọ́ bẹ́ẹ̀ bá wí fẹ́ lòmíì pé tọ̀ ọlọ́run ọ̀fara mẹ́nẹ́ dídá o ọlọ́run ọ̀fara mẹ́kẹ́ sọ̀fọ̀ di ìgbéyàwó o wọ́n làwọn gbọ́ ńgbẹ́ ẹ bá sì kọjá ń bẹ̀ ńjọ́ kejì jọ́ kẹta ẹ ti rè fi bẹ́ẹ̀ bá wá wọn yẹn wọ́n bu àwọn wọn ní àhùn làwọn tastahyuna minan nas wala tastahyuna minallah ẹ̀ ń bẹ̀rù ebú èèyàn ẹ̀ bẹ̀rù kọ́lọ́run ó bu yín ń bẹ́ẹ̀ náà ayé al níbẹ̀ gbogbo àfẹ̀yìn ṣàpèjúwe ni gbogbo ẹni tí ń ṣe ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ tó yẹ pé excuse rẹ̀ ni pé àmì nìkan wọn ó pé kínní wọn máa bú mi ọlọ́run ní ojú àwọn èèyàn ń tì yín ojú ọlọ́run ò tì yín nípa abáyẹ dákun ẹ jẹ́ kí a dúó láàlà bọ́lọ̀ ti fẹ́ ká dúó eléyìí ló wúlò fún àwa tá a ṣẹ́kù lẹ́yìn ẹni ọ lọ eléyìí ló wúlò fóun náà tó lọ láàfin ní kóbóun náà ẹ wo àwọn ẹni àwọn àwọn tó ti ṣáájú nínú tàn á gbọ́ pé ńgbà tí al-Abbas ibn Abdul Muttalib àbúrò bàbá anabu Muhammad sallallahu alaihi wa sallam ńgbà tí Abbas kú Abdullah ibn Abbas tá a máa gbọ́ ni ọmọ Abbas ni nínú àwọn àfa sọ̀hábẹ́ ni abdullahi ibn abbas nígbà tí bàbá àwọn abbas kú gbogbo èèyàn ló kí wọn lọ́rọ̀ òun lójú pé a ní sùúrù ọlọ́run ó fún rí jẹ ọlámùhùn ò rí ẹnìkan tó kí wọn tó fi hàn lára balẹ̀ tó sì gbé gbogbo ìbànújẹ́ kúrò lára àwọn ju lárúbáwò kò kan lọ. ó ní lárúbáwò kò yí gbọ́ pé Abbas bàbá àwọn kù ọba ní Ibn Abbas dà wọ́n lòun yan ọba wa bá wọn. ọba kọjú sí yín bá ń sọ fún un báyìí pé صبرك بعد بعد العباس خير لك من العباس صبرك بعده wa khayrun laka min al-Abbas fadruka ba'dahu wallahu khayrun laka lil-Abbas wallahu khayrun minka lil-Abbas. fadruka ba'da al-Abbas kó ní sùúrù lẹ́yìn kúkú tí bàbá rẹ̀ Abbas kú yìí o olóore fún ọ olóore fún Abbas wàláhù khairu minka lil àbáàsì bí wọ́n bá sì pè àbáàsì kalẹ̀ pé nínú ọmọ rẹ̀ abdullahi abọ́lọ́hún mú kan àbáàsì ò ní mú ọ ẹni ọlọ́ọ̀bá òun ni ó mú torí náà ibi àbáàsì lọ òun ó lóore fún ju bí tí wọ́n fi ọ́ wà yìí lọ. abdullahi bin àbáàsì nígbà kí ẹni ìwé tó wí táyì òun ọ̀rẹ́ nìkan kan tó ṣe táàzíyà òun tó kí tó tó ẹ wù ọ̀rọ̀ hikmah. èwo láwùlẹ̀ wulẹ wa kubara wa ta kubẹ ni bẹ́ni tá a láǹṣáájú rẹ̀ náà tí ó sì na ti ṣẹlẹ̀ n to nípa báyìí laysa minna ànábì ní gbogbo ẹni ń bá ń ṣe ń ta kàkálẹ̀ yìí o laysa minna kò sí sínú wa. hadithu kápárí kitabul janayiz man shahida al-janazata hatta yusalla alayha falahu qirat wa man shahida hata tudfan falahu qiratan. àhàdíìsì yìí ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tọ́pọ̀lọpọ̀ ọwọ́ ọ̀mà tá a máa júnà pàtàkì jùlọ mọ́sàkíyèsí rẹ̀ nílùú wa ń bì kò rí bẹ́ẹ̀ níbi wọ́n ti gbọ́ ìsìláàmù òye jù wá lọ bẹ́ẹ̀ yẹn bá dé maka tó dé madina ẹ rí i pé bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ìwọ̀n bá ti jáde mọ́sálásí tí ń ti ń lọ gbọ́ pé as-salatu ala àbí as-salatu ala pé ẹ wá kírun sí òkú mùsùlùmí la kọ́dà bó ti rìn dènà yọ padà kò ní pé ẹyin báwọn kan ló kú mọ́sálásí ni ẹ máa yanjú ẹ̀ àdíìsì yìí làwọn gbọ́ òun lọ́pọ̀lọpọ̀ ọwọ́ gbọ́ la fi mọ̀ pé oore ńlá ni fún wa ká kírun sókù la oore ni fókù oore ni fáwa tá kì í anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ẹni ọba dúró man shahida al-janaza níbi wọ́n ti ń sìntúra òkú mùsùlùmí tí wọ́n fẹ́ bò láti rí láti sìn wọ́n wẹ̀ odúró wọ́n wẹ̀ tí wọ́n nídìí nítorí náà lè bá wọn ṣe ọba wọn ṣe hátà yusọ́lá aléìhà kò tún wá pẹ́yìndà ó dúó wọn kírun sí la anábì ní falahu kẹrọt anábì ní kẹrọt kan bẹ fún kí ni bẹ fún kẹrọt kan wa man shahidaha anábì lẹ́ni ọba wá dúó òun dúó pé àwọn wẹ̀ tán àwọn kírun sí la níbo lẹ́sìn sí ẹjẹ́ àjọ lọ sìn hátà tudfan ọ̀tẹ̀lé wọn fi sìn falahu kẹrọt kẹrọtọn anabi ní kẹrọtù di ẹdi mélòó ọdi méjì wọn wá bí anabi bí ó ṣe máa wà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa náà pé èwo ní ń jẹ kẹrọtù wàmẹl kẹrọtọn wàmẹl kẹrọtọn kí ní ń jẹ kẹrọtù wà anabi sọlọ sọlọm kọọlẹ mẹsìlú jabalẹyìn làzìmẹyìn láàdá tó tóbi tó tókè ńláńlá méjì ní jẹ́ kẹrọtù méjì irú òkè wo ìmáàmù Muslim gbàdí ìfìwá ní asgaruhuma mẹ́sìlò ọ̀fẹ̀dìn èyí tó kéré jù ní ni ní òun lòkè òṣèdù òkè òṣèdù bàbá ní àwò pẹ̀lú òkè táwa mọ̀ ń bì òkè sóbí ẹ̀yìn lérò pa ní yọ irú sóbí mẹ́wàá nínú òkè òṣèdù náà òkè òṣèdù tóbi púpọ̀ ànábì wa ló kéré jù nínú jàbálẹ́yìn ní àzìmẹ́yìn bẹ́yẹn bá gbọ́ eléyìí àní rí i pé wọ́n fẹ́ kírun sóko mùsùlùmí la bá ṣe máa rí wọn ẹnu àwọn àgbàlagbà nìkan lẹ́ẹ̀bà ń bẹ̀ kọ́dà agbára káka àwọn ètò sáfù méjì nípa báyìí anabi sallallahu alaihi wasallam anabi ní ká dúó ká bàtírí ọmọ ẹ̀yà wa ká ṣe tá a bá fẹ́ họ́nà ọmọ ẹ̀yà wa anabi lọ́nà tẹ́ ìhọ́nà rẹ̀ nù àmọ́ lẹ́yìn eléyìí gbogbo ohun tó ń kálukú bá ń ṣe wọ́n ń ṣe tara wọn ni èyí tó jẹ́ ọ̀nà tó ẹ fẹ́ pọ́nlé ẹ fẹ́ ṣe yìí fún oníkẹ́ẹ̀dó ẹ̀bùwẹ́ ẹ̀fàṣọ́bò ẹ̀kírun síla ẹgbẹ́sìn e ẹ̀tì pọ́nlé parí gbogbo yìí tó bá kù lẹ́yìn eléyìí hùn àwa la bẹ̀rẹ̀ wa ọlọ́run ọ̀bẹ̀ wa so nípa báyìí ládánláńlá báyìí ni ń bẹ níbi ká dúó ká mójútó kò mùsùlùmí. hadithu ok áàkìrò hadithi kitabul janayiz náà so adúpẹ́ fún ọlọ́run ọlọ́run kí gbogbo òkú mùsùlùmí ní ààyè tá a wà yìí náà ọlọ́run kò forí jì wọ́n ọlọ́run kí ọ yááfì wọn gbogbo àmọ̀ṣe wọn àti àṣìṣe wọn nú ẹ̀ṣẹ̀ kọ́ ọlọ́run kò forí jì wọ́n kò sí wọn lọ́mọ àlìjánná gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run kó fún àwa náà ní ẹ̀mí gígùn lórí islam tọ́rẹ́ mi tó bá gùn kí èsè lórí islam kó kúrú gan fẹ́ ya ọlọ́run kó jẹ́ mi wọ́gùn lórí islam ولن كوجك كافر أبدا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين